ọjà aláfẹ̀wá la wà yìí lónìí ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún twenty twenty three. a sọ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀bìnrin kan Big Mummy níbi oṣù mọ́lẹ́lógún sẹ́yìn Big Mummy yìí tí wọ́n máa ń fi òògùn ra ọjà gba owó lọ́wọ́ àwọn èèyàn tó ṣe pé ń gbàgbà gbogbo fídíò yẹn ń gbà yẹn á rí i pé nípa ni wọ́n ti pàwọn èèyàn lẹ́kùn bọ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Ògùn adúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn ẹ̀ka ètò ìdájọ́ lẹ́yìn ìgbà yẹn ni fídíò yẹn tó gbó fara gan ọjà lọ́fẹ̀ẹ́ wọ́n la tún wà yìí o ọmọ big mami gangan gan kí ló ń fẹ́ kéjì ọmọ big mummy gangan nígbà yẹn nígbà tó ń dárúkọ pé kéjì ọmọ big mummy wọ́n ní wọ́n jọ ń ṣe ni wọ́n ní nígbà tó wò mẹ́sùn kéjì wá ṣùgbọ́n àwọn akọ́lọ́bà kéjì náà tún ti ó ti ṣẹ́kì o lónìí ni ìyá lọ́jà aláfẹ́wá àti bàbá lọ́jà aláfẹ́wá ni wọ́n pè wá ẹgbẹ́ ká máa bọ̀ ó ọmọ big mummy ẹgbẹ́ ọmọ big mummy náà ó tún ti wá ta oyè ní ọjà alákàmúwá ẹ mọ́jú ẹ̀ dáadáa ẹ bá ń gbé kiri ìṣojú ẹ̀ kéjì rèé o ọmọ big mummy rèé o kéjì rí ọmọ big mummy rèé o kéjì ṣùgbọ́n kó tó nípa tẹ̀síwájú ìyálọ́jà alákàmúwá wà bí ìyá wa dáadáa ìyá olóríire mama bọ́ọ̀lù ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ kó tó nípa ẹ̀kọ́ wá gbà kí ni ìdánilẹ́. ẹgbẹ́ alájà.

alábàgbé yìí òun dààmú mo ní ṣe òun dààmú ó lóun dààmú ló ń bá rí àdẹ̀bìgbò dé dàárọ̀ yìí lọ́jọ́ búra wọn so lọ́dọ̀ mi láàárọ̀ yìí àdẹ̀fẹ̀ ṣiṣẹ́ títì mo kàn ní kọ́mọ mi kan bá ń gorí fóònù ó bá ń wo nọ́mbà fásilé mákindé ibi mo wá ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní yóò mú one piece mo níṣẹ́ kí nìyẹn ẹ ṣe ló fi one piece ara yóò mú òyà ló kọ́kọ́ sọ olówó tó ń kó yẹn sixteen five obìnrin yẹn lòun di sixteen five sọ́tọ̀ owó tóun ti pa òun èèkà yẹn rí rárá ọmọbìnrin yìí ó kọ́kọ́ ń ṣe pèépè ńláńlá mo wá ní kí gbogbo àwọn ẹni wà ń bẹ kàn máa lọ ọmọ tó jí lówó náà kó máa lọ mo wá ní kó jẹ́wọ́ obìnrin àtobìnrin ìmíì hàn lè fi ṣèyàn tó yẹ pé ń bò bá ṣe tán lójú ẹ̀ máa já tó jẹ́wọ́ fún mi mo lè pe àwọn bọ́ìsì kan ṣáàdé wọ́n ṣàfẹ́ nù mo ní kí wọ́n má fọ ọkàn kan má nù bó bá ṣe wà jẹ́wọ́ ipò lòun ìwé pọ̀sì owó ń kọ́ olóhùn fi tọ́jú ìwé òun ara yìí òyà ló kọ́kọ́ sọ ìgbórí pé ó ti ń di wàhálà ló ṣe wà sọ pé yẹ òun wà prison mo wá tún pé ó fún mi nọ́mbà kan mo wá pè wọ́n láti prison àwọn yẹn ò kọ́kọ́ yé wọn mo ní kán máa bọ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé prison yẹn èmi lẹ́kọ̀ọ́ lọ́ ló ń pa ni àwọn bá ṣáà ní prison yẹ wà wọ́n ṣàpè yẹ ṣé ẹ mọ lágbájá báyìí ó náà wọ́n mọ̀ báyìí báyìí báyìí báyìí ni ó ṣe ìyẹ́ ẹ̀tẹ́ rẹ́ẹ̀dì mo wá tún pè padà mo lè pọ́ àwọn yẹn tún wá lọ́gùn yẹ ìpè kó máa bọ̀ mo gbé sẹ́ẹ̀tì fún ìpè kó bá yẹ sọ̀rọ̀ ìyẹ́ ẹ̀gbóhùn ẹ̀ bí yẹ ṣe tún tẹ rẹ́ẹ̀dì nìyẹn ṣùgbọ́n gbà fásunlé mákindé tá a pè tán ìdè la fi bọ́ sí títì wípé ká ṣiṣẹ́ títì yẹn ní ìgbàmọ́ àwọn títì yẹn ṣá pẹ̀lú àwọn olóyè ọjà láti orí ọ̀tún ìyálọ́jà bàbá lọ́jà wa ó wà ní ọjà musa ọmọ kútí kú ògbọ́dọ̀ pàtánù òdè gbọ́dọ̀ gbèdé àrùn olùgbé gbogbo wa dé àní ṣàìsàn lágbára Ọlọ́run ó dẹ̀ ń gbàdúrà pé àsìkò tèmi kó tún ọmọ alájẹ ọmọ lọ́jà làrá yìí kó má yẹ kó máa pààyàn lẹ́kún torí gbogbo ẹ̀dá tó bá pààyàn lẹ́kún òun náà ó máa sunkún gbẹ̀yìn ni ọlọ́run jẹ́ asunkún re ká má sunkún bànújẹ́ mọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. kejì báwo ló ṣe jí owó yẹn gbé ṣàlàyé ó tọ̀bẹ̀ kò sọ sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè ìgbà tí mọ̀ mi wà ń bẹ̀rẹ̀ láti ìgbà tí mọ̀ mi sọ bẹ́ẹ̀. bọ́dúbọ́ mi ẹ̀ wà. ọ wà ń bara láti ìgbà tó ti wà ní bara prison láti ìgbà tó ti wà bẹ́ẹ̀. kí ló gbé màmá ẹ̀ dé bara prison. wọ́n lọ gba ọjà lọ́wọ́ wọn gbogbo àwọn èèyàn òun ló gbé mọ̀ mi débẹ̀ láti ìgbà tí gbogbo mọ̀ mi ti wá wà ń bẹ̀ nínú àwa mẹ́fẹ̀ẹ̀fà lẹ́yìn èmi àti àbúrò mi tó lóyún yẹn òun nìkan ṣọlá dúró àárí ẹnì kankan nínú kan náà fẹ́ jẹun ebi ń pa àwọn àwọn kan ta ríta àtà nínú ilé àfi lọ fún wọn ní oúnjẹ àbúrò mi náà ta fóònù ọwọ́ ẹ̀ ó fi lọ fóònù máa ní mi lè máa jókòó báwo ni ọmọ mi ṣe máa jẹun gbé ẹ̀dẹ́ kí n máa lọ gbé ẹrù gbà mí tí n bá lọ gbà mí tí hundred and fifty mo ṣáà ń gbé ẹrù yẹn mo ṣáà di ọkọ̀ láti máa wá láti ẹ̀ wá yẹn wọ́n pè wọ́n ní ìyàwó àdìkì ṣé fẹ́dẹ́kẹ́ bí pa àwọn kú ní pé ṣe bí mo mọ̀ pé tí n bá kú èmi nìkan náà ní pé ṣé mo fẹ́dẹ́ káwọn kú ṣé mo fẹ́dẹ́ káwọn ṣe kinní kan kò sí owó lọ́wọ́ mi lẹ́sọ̀ ni mo gbé owó owó mi yẹn tí mo ṣe èdè ẹ̀sìnmẹ́ mi pé kọ́ jẹ́ tún náírà mo yà àwọn fẹ́ ra oògùn mo dẹ̀ ṣe owó sí wọn mi sọ pé ibi báyìí ni mo ti rí mọ́ mi o. o sọ pé báyìí ló ti rí yàrá sì wọ́n lọ jí ni mo dẹ̀ sẹ́ẹ̀dì owó sí wọ́n dẹ̀ náà náà mo dì ní nílẹ̀ kúrọ́ lẹ́yìn tí mo ṣiṣẹ́ àwọn tí mo ṣe tán mo dẹ̀ sọ̀rọ̀ ṣe owó tí wọn mo dẹ̀ tún bá wọn ṣe owó tó àgbéra kí wọ́n lè pé kí wọ́n lè ra oògùn nínú ẹ̀ pé kí bẹ́ẹ̀ mi lè ra oògùn nínú ẹ̀ owó yẹ bí ọ̀rọ̀ owó yẹ bó ṣe lọ bó dẹ̀ ṣe di èyí bó dẹ̀ ṣe ń nìyẹn. ẹ jẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan pẹ̀lú ohun tó dùn ìyá rẹ rí ǹjọ́ yẹ kí wọ́n tó ja olè. bàbá kò yẹ kí n ja olè o pé mo mo ti mo fẹ́ kí n jalè lẹ́yìn nǹkan tí ojúmọ́ mi rí. ìwọ náà dẹ̀ ti ẹ̀wọ̀n rí. bẹ́ẹ̀ ni ọdún mẹ́wàá ọdún èlò lẹ rẹ́kọ̀dù o tó bá pa irọ́ ẹ̀ṣẹ̀ níwájú ìjọba ọdún lẹ́wọ̀n gbà tó kọ́lọ. bóyá ọdún méjì kọ́ ni. ọdún méjì ṣó yẹ kó o tún hùwà míì tó tún rárá sí wọn. ó yẹ kí hùwà ẹ wò dájú mo ti ṣe tó mo ti ṣe kó di kíní. kó tó di kó di kíní. ọmọ ẹ tí ìyá máa ń lò ń kọ́ tó máa ń tún lọ ọ̀rẹ́ ìjọjà tó máa ń gbé ìfọ̀fọ̀ ọmọ ọmọ mi. ó wà lọ́dọ̀ ẹ. ó wà lọ́dọ̀ mi ó ń lọ ṣe ìbàjẹ́ tí ní kí n dẹ́ kó máa rìn pé kí n tètè lọ wo egbò kó ẹ̀ mo ti mú lọ ṣọ́ọ̀ṣì orí inú mi ti padà bá dòde jẹ́ sọ fún mi ìgbọ̀dá. ta ló sọ fún ẹ tó gbọ́. wọ́n sọ fún mi àwọn àgbàlagbà méjì kan ni mo ti rí wọ́n ní tí màá fẹ́ dẹ́ kórí inú mi tí màá fẹ́ dẹ́ gé èmi. ẹ sọ machine yẹn jàre ẹgbẹ́ ni ẹgbẹ́ náà machine ó bá dòde jẹ́ èyí lọ ó ṣe kí ní inú kì í ṣe mọ́ torí pa ìjẹ́ bẹ́ẹ̀ orí inú mi máa padà bá nígbà tí ìyá rẹ wà ní ìṣòro mo fún yín lọ́wọ́ mi ò fún yín lọ́wọ́. ẹ fún wa ní ẹfẹ màkàdó mi ní ten thousand. ṣé mo fún yín àmì ò fún yín. nígbà tẹ wá ṣé àgbà kankan lọ́wọ́ yín lọ́fíìsì. ẹ gbà kankan lọ́wọ́ àwọn mi ò lè kú. ṣé àtúndà àbòbò yín pé ìlú kọ́lẹ̀ ṣe. ẹ dá ẹ ti tíráì fún wa. ṣé wàá yẹ ká ẹkúrú wà tẹ. kò yẹ ká kò yẹ kí n wo ẹyà bí amú ayé. ẹ obìnrin tí obìnrin tó ń jí owó ẹ̀dà. bọ́sẹ̀ bẹ̀ bọ́sẹ̀ bẹ̀. bẹ́ẹ̀ kí ni ìdání kí ni orúkọ ẹ gbèsèlú nu. àṣìṣe kí ni. ẹ Jimoh báwo ló ṣe ṣẹlẹ̀ tóbìnrin fi gbé owó báwo ló ṣe dànù. ìgbà tó nǹkan bíi aago mẹ́ta ọ̀sán yóò kọ́kọ́ wá láàárọ̀ nígbà yẹn ṣì dé ó jẹ́ níbẹ̀ fi ṣu wọ́n á ní kò tí ì jìnnà pé kí wọ́n padà wá. ìgbà yẹn lèmi ti rí ojú ẹ̀ wọ́n yẹn ṣe wá padà dé iṣu ti tán nìkan bíi tìkì yóò kú àlẹ́ àlẹ́ wọ́n wá ní àrí pé iṣu ti tán wọ́n ní sọ́lé màlẹ́jì tí ó kù nínú pọ́ọ̀tù yẹn wọ́n ní yẹ mo bá kó fún wọn mo ló yẹ gbà mo yẹ kó wọ́n ní owó mo ní tó fi owó sílẹ̀ ẹni tí mo wá kọ́ tó oúnjẹ fún kí tó tó oúnjẹ fún wọn mẹ́rin máa yí padà pé kí lọ gbóúnjẹ fún yẹn ọmọ mi wá fẹ́ ra egg roll wọ́n ní kí n yọ bọ́ọ̀sì kí n mú owó mo rí pé mi ìróhùn mi ò rí bọ́ọ̀sì mo ṣàbẹ̀rẹ̀ sí ní ké ní ìjẹ́sùn yẹn pé alábàgbé ti gbé mi ní owó lọ mo ṣàbẹ̀rẹ̀ sí ní kéegun pé mi ì rí owó mo ṣàbẹ̀rẹ̀ sọ́dọ̀ ìrajà pé ní ìyálọ́jà pé ó jù mí ní owó àlọ́jà tó ṣe mo mọ̀ mo ní ti bá rí ẹni yẹn mo ní mo jà mọ̀ mo ní ti bá rí mo ní mo mọ̀ mo ní nǹkan kan ṣe ni mo fi mọ̀ ní kíní tí ó já sí ìbò ó jà pupa ó sanra mi ò wájà ń jà rò ó ṣe wá di èní mo wá mo lọ sí orí gbẹ́gi mo lọ ra ṣù mo ìrètí rẹ̀ àlùbọ́sà mi máa yíjú padà mo kọ̀ rí ni ah ó jí mi lówó mo bá bù so mo bá ní kí mi má parọ́ mọ́ wo òun kọ́ lóhùn mo níwọ̀ ló mú mi lówó mi ò ṣe yẹ́ lómi kí lóhùn ló mú mi lówó ìwọ ajábẹ̀rẹ̀ tí ní wọ ara wọ́n ṣàjọmọ ní ẹ̀yìn mi ìyá tí mo lọ ra ṣù mo ní èmi ò ní sọ ẹlẹ̀ lẹ́yìn káyọ̀ dọ́dọ̀ àyálọ́jà òun tóbi dé wà lọ́dọ̀ àyálọ́jà pátá àwọn ni wọ́n ń ṣépè ńláńlá nípò wọn ò mú mo ní ẹni tó bá jẹ gbì ló máa kú gbì ẹgbẹ́ ẹgbẹ́ tó ṣe ìwọ lóní alájà àṣà ni kí n máa lọ alájà àṣà pè ní one on oh one ó ṣàlóhun lòún mú owó òpóhùn lòún jí. ló bá jẹ́wọ́. ó jẹ́wọ́. ó dáa ọ̀tún ìyá ọlọ́jà dà. ọ̀tún ìyá ọlọ́jà ọ̀tún ìyá ọlọ́jà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ọ̀tún ìyá ọlọ́jà. ti kọ́mẹ̀tì wọ́n fi ṣe wọn. gẹ́gẹ́ bí ẹ mọ̀ pé lẹ́yìn Buhari ta ló kàn Ọ̀ṣínbàjò Ọ̀ṣínbàjò ọjà láàrin àwọn obìnrin ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ kí lẹ fẹ́ bá a sọ. ẹgbẹ́ ọlọ́jà ẹgbẹ́ ọlọ́jà àtàṣoríire ẹgbẹ́ ọlọ́jà ló ṣe kí ló ṣe kí àṣekẹ́ àti àwọn àṣà. èmi kàn bẹ̀ àwọn gbogbo orú nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin kékeré ó kọ́ wa ní ẹ̀kọ́ nítorí pé ẹ wo bí èrò ṣe pọ̀ bí báyìí kì í ṣe gbogbo ẹni tó wà bí náà lára ẹ̀ mọ́ tó ti yé nígbà tí irú nǹkan yìí tó ti ṣẹlẹ̀ sí ìyá ẹ̀ kò yẹ kó tún ṣẹlẹ̀ lórí ẹ̀ mọ́ ó dẹ̀ rẹ ní sọ fún kò gbọ́ dájúdájú nǹkan yẹn wà nínú ẹ̀mí ẹ̀ ni torí nǹkan tẹ̀dá máa ṣe láyé yìí ọkàn ni o tí nǹkan bá ti wà nínú ọkàn kò sẹ́ni tó lè ṣe ìgbẹ́ ẹ̀. ẹ tún wá wo àbúrò ẹ̀ tó mú wá ọpẹ́lọpẹ́ gbogbo àwọn èèyàn àti ìyá lọ́jà àti bàbá lọ́jà àtàwọn olóyè ọjà ni wọ́n jẹ́ kó lu àbúrò ẹ̀ pa sí wa lọ́rùn olóyún tún ni Ọlọ́run kó ṣàánú wa o. wọ́n lórí bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa Mákindé Fásilé akíyín ẹ iṣẹ́ ìlú ẹ̀ ní ṣìṣe o àtẹ̀yìn àti àwọn ẹlẹgbẹ́ yìí tó kù ẹ̀ ní ṣiṣẹ́ kábàámọ̀ o ẹ̀ dẹ̀ ní ṣiṣẹ́ dọ́gbẹ̀wọ̀n o oore lẹ̀ ṣe kò ní padà dìbì mọ́ yín lọ́wọ́ àwa fi eléyìí tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè àtàwọn ọlọ́jà wa pé a máa ta o àtàgèrè ọjà la máa máa ta o ẹ tí a bá rẹ́ni tó bá tún ṣerú eléyìí lọ́jà wa ẹ má jẹ́ ká dáwọ́ òfin fúnra wa o ìjọba wà nílùú o ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ tó bá jẹ́ àgbà wọn láyè ni ọlọ́run má jẹ́ ká padà jẹ̀bi torí wọ́n á lù wọ́n pa sí wa lọ́rùn wọ́n máa sá lọ dẹ̀ ní wọn ò ní kó wa nípa burú àdúrà wa gbà ó. tó òun náà ní ìyàwó ojú obìnrin kejì é òun ni ọmọ big mommy tó máa ń fi oògùn ra ọjà ń jọ sí ṣáàṣì rántí ọmọ big mommy tó yẹ pé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kún ọmọ big mommy tó bá ti síbẹ̀ kí n máa wo kí lọ́jọ́ wo gbà tó dọ́fíìsì wa a wò ó pé kéjì òṣẹ àbúrò òṣẹ kódà mo tún fún wọn lọ́wọ́ lọ́fíìsì wa ẹ̀yin ẹ máa lọ ẹgbẹ̀rún mẹ́wàá mo fún ẹ ṣọwọ́ mọ́tò ẹ máa lọ tí ṣùgbọ́n ìyá yín tó ṣẹ̀ yóò jẹ ìyà ẹ̀ṣẹ̀ o ìyá àwọn ọmọ yìí ìyá kéjì ó wà ní ọgbà ẹ̀wọ̀n látàrí àwọn wà tó wù tó wù tó wù tó wù tó mo mọ̀ pé ọ̀rọ̀ eléyìí náà lè bò mọ́lẹ̀ á gbégbèsè tó tọ́ àti tó yẹ ọmọ big mummy rẹ o òun rẹ o tí ìyá ẹ máa ń fi oògùn kò sí ṣọ́ọ̀bù tó lòun kó dé tó bá sọ pé ókè ẹ máa kó ẹ kó eléyìí àpò mélòó ráìsì mẹ́wàá ẹ kó báyà ẹni tó ní ṣọ́ọ̀bù bá béèrè pé owó ń kọ́ yóò pẹ́ bá ti sùn mí lówó bí mara ẹ̀ máa fún yín iye ẹni yẹn ó rà ní tí ò ní rántí mọ́ yóò kó lọ ẹjọ́ bírú àwọn ìyá kejì tó jẹ́ big mummy yìí bá pé mẹ́wàá nínú ọjà aláfẹ̀mọ́ yìí ṣá máa ró tó rí jajẹ. a ò lè rí o. ṣùgbọ́n wọn láwọn ọ̀gbẹ́ nìkan gọ́ọ̀mẹ̀ bá a ṣe ń kú òǹbí láìfì yìí police station aláfẹ̀mọ́ ni ẹ máa mú lọ. ó ti yẹ yín àwọn ọlọ́pàá náà dẹ̀ ń gbọ́ ọ̀gá ọlọ́pàá wa nípínlẹ̀ Ògùn ọ̀gá wa CP Adeleke igbákejì àti alukoro ọlọ́pàá nípínlẹ̀ Ògùn SP Bímbọ́lá Oyèyẹmí ọ̀kan ń bò wá lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe yìí eléyìí ní àtúgbọ̀rọ̀ fọ́ọ̀bù ẹ dákun ẹ má jẹ́ àfọ bó ìwà àbàjẹ́ mọ́ra bí ẹ bá ti rẹ́ tó ìwà àbàjẹ́ ẹ dákun tó lọ náà ṣùgbọ́n ẹ gbà ká bá dọ́kọ̀ lọ́sọ̀ ẹ gbọ́dọ̀ mọ́. jíjẹ sọ̀rọ̀ tó wọ pé bó ṣe jẹ́ òun nìyẹn o. a dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ OPC àwọn àjọ OPC ẹ jẹ́ sọ̀rọ̀ àwọn àjọ OPC adésọpẹ́ kakos ní ọ̀pẹ̀ lábẹ́òkúta ẹ̀ẹ́dì kọ́bíyá a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ alága àwọn ikú òbẹ̀nìkan dúpẹ́ Adéwálé àti ọmọ mi ti ń jẹ́ ológun dúdú òun náà wà bí bẹ́ẹ̀ ni àdúgbò àwọn ẹlẹ́ṣọ́ ọ̀bù ògún ògún bọ̀ ọmọ mi lẹ́yìn àwọn tó di ọkọ̀ adúgbò àwọn ìyá lọ́jà lágbára ọlọ́run bàbá aládàáwọ̀ ló jẹ́ sí gbogbo àwọn. Ọjọ́ bẹ́ẹ̀.

Pode Martinha, não. Me chama da vida. Agora. Ya va, ya va. Ya va, ya va,

ọjà báyìí ni ó bí sàn. alájà ń kọ́. alájà

ọmọ ọmọ big mummy tó máa ń fi oògùn ra ọjà tó máa ń kó gbogbo àìsàn ojú rẹ o lọ́jà ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹtajà ńlá fẹ́ wá wọn ò jẹ́ kẹ́lòmí ò rọ́jà àmọ́ látàrí pé kí wọ́n máa san ogún dogójì mọ́ wọn lọ́wọ́ tó bá ti ná owó ànábọ̀ fún wọn ó ti lọ ṣùgbọ́n ìkọ̀ọ̀kan lọ́mọ wọ̀ máa ń yọ gbogbo èèyàn tó bá lóun ó ní wá lára ara tiẹ̀ náà ò ní dẹ̀rọ̀ ọmọ big mami rèé èló ló jí láti gbà wo màmá ẹ kí lórúkọ màmá ẹ bọ́ọ̀dù ìyá rẹ wà báyìí ọwọ́ à ń bara pèsè láti nítorí kíni. wọ́n ń gba ọjà ní ọwọ́ òun èèyàn. tá ń fi oògùn gbá ọjà lọ́wọ́ òun èèyàn. ẹni bàbá lọ́jà ẹ bá a sọ̀rọ̀ díẹ̀ ẹ bá a dárúkọ yín.

adúpẹ́ lọ́wọ́ olúwa ló máa bọ̀ mí. ẹ ṣeun màmá bó ti jẹ́ nìyẹn ẹ̀yin náà ẹ wèrò bó ti wà mí ṣáàrí gbogbo èèyàn tẹ bá ń hùwà bàjẹ́ tẹ̀ ń hùwà bí báyìí bí ó bá di ọjọ́ ẹ̀sìn ẹ o ẹ wẹ̀ sí ẹ wẹ̀ sí arábìnrin torí náà yìí náà jáwọ́ nínú tí ò dáa àwọn kan wà tí wọ́n ń wo owó ẹ̀ lọ́kàn níbi tá a gbé wà yìí àìmọye èèyàn tó ń hùwà tó kọ̀ọ̀kan wà tó ń tó wà láàrin wa bí ẹ lọ jáwọ́ ń o kò sí tó pé Mákindé Fásilé lórúkọ mi ọba yìí ti kó gbọ́dọ̀ pa gbọ́dọ̀ gbọ́dọ̀ lóde bá a lóde mi. ẹ ṣe